láti láti olúgbèrò láti UK adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á máa bá mi á bá wa lọ́rẹ̀ mi ṣẹ̀fẹ́ ṣe gbé wá fún mi lọ́yún tó kọjá náà nìyí o tẹ́fi ṣẹ̀bù fún wa kọ́sítọ́mà wa ni wọ́n èyí táwọn kan ti ń sọ fún wa wípé four one nine ni wá làwọn kan wọ́n ń gbàdúrà fún mi lójoojúmọ́ nítorí pé wọ́n rí iṣẹ́ ọwọ́ mi tí mò ń ṣe wọ́n dẹ̀ rí pé ó ń jẹ́ fún wọn. àwọn kan á ní four one nine ni wá bílé ayé ṣe rí nìyẹn àwọn kan dẹ̀kẹ̀rẹ̀ ń gbàdúrà fún mi lójoojúmọ́ nítorí pé wọ́n rí iṣẹ́ ọwọ́ mi tá à ń sẹ́ndì sí wọn. àwọn kan dẹ̀kẹ̀rẹ̀ wọ́n á wò báyìí pé ah no ládùúgbò tí ọ̀gbẹ́ni yìí ṣe ó jẹ́ káwọn lè fún wọn ní ẹ̀bùn mr dádì olúgbèrò dàtọ́tùwò wọ́n rà fún màmá confam tí màmá confam nìyí wọ́n tún wá ra àwọn aṣọ wòlíì wọ́n ṣe rà lọ́dún tó kọjá nìyẹn tó bá rí wàá pé ránẹ̀kì ni ẹ̀ wọ́n sẹ̀ǹdì ẹ̀ wá láti uk tó ti rí ránẹ̀kì ni tó ti rí ẹ̀ mo sọ yìí kí n lè jẹ́ kí ó yé gbogbo àwọn tó ń sọ fáwa pé four ni wa àwa kì í ṣe four one nine o ìwọ tó o bá kọ̀ ti gbàgbọ́ bó bá wù ẹ́ kó o ná one million kó o sẹ́ǹdì ẹ̀ sí mi tó o bá ti gbàgbọ́ kó lè ṣiṣẹ́ fún ẹ má sẹ́ǹdì owó sí mi tó o bá ti gba ohun táwa I am a spiritualist I tell you to the core ó dẹ̀ fi gbogbo ẹnu sọ èmi ní ìgbàgbọ́ nínú ewé àti egbò bàjẹ́ ìdí tí mo dẹ̀ ṣe ní ìgbàgbọ́ nínú ẹ̀ ni wípé ọlọ́run òun ló dá ewé òun ló dá egbò ṣe ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ àwọn dáàdi olùgbèrò yóò ti rí àwọn lọ́gbẹ̀ yìí wá fún wa wọ́n ti ẹ̀ sọ fún pé sẹ́ ẹyọ kọ̀ọ̀kan lójúmọ́ ni one monday one monday two tuesday wednesday thursday friday and saturday ìjọ sunday aṣọ ṣọ́ọ̀ṣì ni mo máa ń wọ̀ pé àwọn fẹ́ jẹ́ kí n máa wọ̀ ọ́ lójoojúmọ́ ẹyọ kọ̀ọ̀kan tó bá wùn mí ká máa wọ̀ lójoojúmọ́ because aṣọ aṣọ pásítọ̀ ni àìpé ìṣe colorless ó ti rí. ṣé táwọn kan ti ní pé four one nine ni wá làwọn kan ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ayé wa adúpẹ́ lọ́dún bẹ́ẹ̀ tẹ́ ẹ fún wa ní nǹkan o àwọn èèyàn ń fún wa ní nǹkan lórí òkè tá a wà yìí ní ìlódì ọjọ́ kẹfà tẹ a ti jáde a sọ fún àwọn fáǹsì wa àwọn tọ́lọ́run ṣàánú fún tọ́lẹ̀ ìfẹ́ ṣàánú fáwọn èèyàn wípé ṣe gbogbo ojoojúmọ́ làwọn èèyàn tá a bá ti ṣe program tán la máa so oúnjẹ fáwọn èèyàn nísàlẹ̀ tí wọ́n ń jẹ oúnjẹ àwọn tí wọ́n rí wa tí wọ́n pè wá àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ àdúpẹ́ lọ́wọ́ yín ìwọ tí ò dẹ̀ ràn wá lọ́wọ́ náà àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìwọ tó kù díẹ̀ káàtó fún tó fẹ́ ṣe ṣùgbọ́n kò sí lọ́wọ́ ẹ̀ mo gba ọlọ́run gbọ́ ó di ọjọ́ kẹfà lénìí láì jẹ láì mu mo gbàdúrà fún ẹ wípé ọlọ́run máa jẹ́ kó pọ̀ lọ́wọ́ ẹ jù báyìí lọ lọ́dún tó ń bọ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ ṣé gan ni o o tún dúpẹ́ lẹ́ǹkan sí i lọ́wọ́ bàbá Olúgbénró láti UK àwọn ni wọ́n gbé ìwá fún wa wọ́n dẹ̀ ṣe máa ń fún wa ní ọdọọdún nìyẹn ẹ kílẹ́ǹtì mi ni wọ́n kílẹ́ǹtì mi ni wọ́n wọ́n dẹ̀ ti sọ mí di ọmọ ìyá ẹ tó bá sọ̀yàn di ọmọ ìyá tó rí pé kílẹ́ǹtì ẹ̀ ní ẹ wá rí pé àwọn nǹkan tó jẹ́ kó lè ṣe fúnra ẹni bẹ́ẹ̀ wàá lè ṣe fún ẹ ṣe gan ní gbogbo view àdodo ah, àwọn fáǹsì wa pátá ní gbogbo àgbáyé mo kí yín dáadáa mo dẹ̀ tún kí yín pé ẹ kú palẹ̀mọ́ ọdún ọdún yìí ó máa bá wa ní abo pẹ̀lú àṣẹ Èdùmàrè God bless you thank you.